eh, mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbà eh, gbogbo ẹni tó bá wù mí àti ẹni tó bá padà wù mí mo ṣe àbọ̀rú àbọ̀yè àbọ̀ ṣíṣe fún gbogbo wa pátápátá mo bẹ̀ wá mi ò mọ̀kan tó ṣẹlẹ̀ sí ṣóò tí mo kọ́kọ́ ń ṣe tó fi disappear ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ bá join ẹ jọ ẹ máa bá wa ṣóò love and like ẹ máa bá wa ṣóò love and like mi ò mọ̀kan tó ṣẹlẹ̀ sí eléyìí tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ tó fi disappear ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wọlé ẹ máa bá wa show love and like ẹ jọ̀ọ́ ẹ máa bá wa show love and like abẹ̀yìn ní orúkọ olódùmarè so ẹ rí i pé mo title fídíò yìí ní ẹ ẹ bàbá wa Ìgbòho Òòṣà ẹ Ọláyọmí Kóìkí àti gbogbo àwa Yorùbá Nation agitators kò mí pé ẹni tó ń sọ̀rọ̀ àtẹni tí ò sọ̀rọ̀ gbogbo ẹnikẹ́ni tí ó wù láti gba òmìnira ẹ ṣé ẹ̀yin tẹ́ bá mi show love and like gbogbo wa pátápátá ni agitator bọ̀ kì í ṣe gbogbo wa la ní la la ní boldness láti jáde síta so lórí ọ̀rọ̀ bàbá Ìgbòho gbogbo wa la rí nǹkan tí BBC gbé àti punch ipe àwọn ará ìlú ìlú wa ìlú wa níbẹ̀ o oko ẹrú ló jẹ́ kán di French táwa di British òkè ní òde ìbíní títí wa ń bẹ̀ ipe àárí pé wọ́n ní pé wọ́n dá bàbá dúró wọ́n ní wọ́n fẹ́ máa ṣe investigation wípé ṣé bàbá fẹ́ wá da ìlú rú ni àbí báwo ni bàbá ṣe wọlé ó yẹ ká rí pé ẹ̀sùn yìí nísìn á rí pé wọ́n ti yọ bàbá kúrò nínú ẹṣẹ́ ẹ̀yìn tẹ̀ ń wọlé mo dúpẹ́ lọ́wọ́ yín mo dẹ̀ ṣú ẹ̀yìn tẹ́ bá mi ṣó love and like ẹ̀ rí pé ẹ̀sùn yẹn wọ́n ti kọ́ọ̀tì bàbá kúrò pẹ̀lú nàìjíríà pé bàbá ń sìn àti ìlú ìbíní titi wa lọ́hùn òun ni wọ́n jọ ní case so nípasẹ̀ eléyìí a rí pé case yẹn ó jẹ́ case tó jẹ́ pé according to lawyer bàbá ó ní wọ́n lè gba bẹ́ẹ̀lì bàbá gan ó ní bàbá wà bélébù so but ẹ̀ eh, á rí i pé tán bá ní wọ́n lọ bẹ́ẹ̀lì bàbá kí bàbá kó má sí níbi tí ìjọba fi pamọ́ sí eh, àwọn ọ̀tá tí wọ́n ná wá sí nàìjíríà àwọn tí wọ́n trace ẹ̀ dé airport tí wọ́n fẹ́ kidnap ẹ̀ ṣé àwọn kan náà fẹ́ kidnap ẹ̀ wá nàìjíríà bíi ti Kánú ni ṣùgbọ́n tí ọlọ́run ò gbà fún wọn tó yẹ pé ìyàwó ẹ̀ ni wọ́n ló pariwo so àwọn tí wọ́n ẹ káàbọ̀ sórí ètò gbogbo yẹn ẹjọ́ ẹ má bínú tí n bá lè dárúkọ yín so àwọn tó fẹ́ kidnap bàbá Ìgbòho tó fẹ́ kidnap ẹ̀ yẹn wọ́n lè lọ ṣe anything kò sí nǹkan tí wọ́n lè ṣe so ẹ̀hẹ̀n rí i pé ẹ̀hẹ̀ sórí bẹ́ẹ̀ ibi tí wọ́n fi bàbá sí yẹn kí a wà pa pé ibi ìpamọ́ òun ló wà then ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀sùn tó fi kàn bàbá yẹn tó bá jẹ́ pé bàbá fẹ́ da ìlú rú ǹjọ́ máa wọ pléènì pé òun lọ sí Germany ìyẹn ni ìbéèrè tí mo béèrè ṣe mọ̀ pé kò sí nǹkan tẹ́ adájọ́ ò lè sọ tó bá jẹ́ pé bó ṣe wá yẹn ìdí tó ṣe wá sí ìlú yẹn ni pé ó fẹ́ wá da ìlú rú ṣe mọ̀ pé bóyá torí àwọn èèyàn wa tó ń lọ tó lọ ń show solidarity nítorí ìdí yẹn wọ́n ń ti ọ̀dẹ̀ ọ̀dà àwọn èèyàn ti ń sọ pé àbá ṣe ń da nàìjíríà rú òun náà ṣe fẹ́ wá da ibẹ̀ rú so àwọn èèyàn wa lọ show solidarity ni kò ń ṣe pé wọ́n da ìlú rú so eléyìí fi hàn olóyè Sunday Igboho pé àwa mẹ̀kúnnù tó ń jà fún àwa tó ń jà fún afẹ́ràn ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ṣe ni wò láyé káyé mẹni fún tó fẹ́ ni bàbá gọ́ǹsìn àwọn tó ti ń sọ fún tẹ́lẹ̀ pé à Yorùbá ò ṣe ń jà fún o à Yorùbá ò dáa o kinní kan kinní kan wọ́n rá tó sì wà ní ìlú yẹn títí di mo ṣe ń sọ̀rọ̀ yìí mo àáfàá kan tó ń ṣe broadcast ó láṣọ kan ló wà lọ́rùn ó lóun ṣẹ̀ṣẹ̀ lọ ra aṣọ níbẹ̀ yẹn ni kí ni mo try láti sọ ni pé so gbogbo àwọn tó ti ń sọ fún tó ti ń criticize pé à Yorùbá ò ṣe ń jà fún ibi náà máa fi ṣú ẹ òun náà nísìnyí nínú lásìgbò tó ṣẹlẹ̀ yìí ó rí i pé ìran òun àwọn tóun jà fún wọ́n fẹ́ràn òun àwọn tí ò gba tiẹ̀ láti ilẹ̀ àwọn ni ò sí lẹ́yìn ẹ̀ but gbogbo àwa tó yẹ wípé gbogbo alagba tiẹ̀ ẹ̀yìn ẹ̀ la wà mo pàdé obìnrin kan lánàá alájà lóbìnrin yẹn obìnrin yẹn láti máa sọ fún mi pé ǹjẹ́ mo mọ̀ pé oúnjẹ tó ń rà tó ń fẹ́ sè fún léyà pé òun ò ṣe ó lóun ò lè ṣe oúnjẹ iléyà òun lórí ọ̀rọ̀ Ìgbòho ó lóun ò lè ṣe mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe wà káàkiri mo bá àbúrò mi kan sọ̀rọ̀ l'Amẹ́ríkà ọ̀rọ̀ Ìgbòho la sọ títí títí títí títí títí àǹtí mi irú nǹkan báyìí gbọ́dọ̀ ṣẹlẹ̀ kíní kan kíní kan kíní mo ń tà láti bó ṣe wà lára gbogbo wa káàkiri nìyẹn so eléyìí ṣó pé Ìgbòho ìgbésẹ̀ tó gbé lórí ìran káàárọ̀-oòjíire yìí pé òun lòún máa gbé ọlọ́run lò láti gbà wá nínú ogun tá yìí yìí pé kò sí kò kò ṣe mistake then number two tí mo fẹ́ sọ ni pé kò sí ìlú kan láyé yìí tẹnu wọn kò kò sí ìlú kan láyé yìí tẹnu wọn kò ẹ káàbọ̀ sórí ètò ẹjọ́ má bínú tí n bá acknowledge yìí torí ọ̀rọ̀ tí mò ń sọ mi ìfẹ́ gbàgbé kò sí ìlú kan láyé tẹnu wọn kò ìgbà táwọn Great Britain tí wọ́n láwọn fẹ́ kúrò ní EU kì í ṣe gbogbo ará Britain ló ló sọpọ́ọ̀tì kan lọ kódà kíní ló bẹ̀rẹ̀ David Cameron òun ló kọ́ bẹ̀rẹ̀ kó máa gbé David Cameron kan tún change mind at the end of the day pé kí Britain má lọ mọ́ nínú ẹ̀ ni Jeremy Corbyn ni Jeremy Corbyn ni wọ́n yọ torí Jeremy Corbyn náà òun náà sọ pé ó dúró lórí pé kí Britain má lọ wọ́n dẹ̀ sọ fún gbogbo àwọn tó bá ti dúró lórí pé kí Britain má lọ tó bá hold the position gbogbo wọn pátápátá ni wọ́n máa yọ so ìgbà tó máa ṣe referendum kì í ṣe gbogbo Britain náà ló vote pé kí wọ́n lọ so pé ẹnu wa òkò yẹn kì í ṣe àwa nìkan lẹ́nu wa òkò téèyàn mẹ́wàá bá dúró èèyàn twenty gan èèyàn eighteen ẹnu ẹnu gbogbo wọn lè má kò lórí nǹkan kan náà so pé ẹnu wa ò kò ẹnu wa ò kò ẹnu wa ò kò ẹnu kò sí ìran kan láyé tẹnu wọn kò ṣùgbọ́n tá a bá wo support tí everybody ń fún ẹ olóyè Ìgbòho láti ìgbà tẹ́lẹ̀ ti ṣẹlẹ̀ mo ṣúọ̀ pé ìyàwó olóyè Ìgbòho gan máa wò pé ah so báyìí ni àwọn èèyàn ṣe fẹ́ràn ọkọ òun tó tó bá ti fẹ́ máa regret pé ah kí ló dé tọkọ òun ṣe dìde kí ló dé tọkọ òun ṣe ṣe báyìí tó bá tún rí gbogbo báwọn èèyàn ṣe ń dìde tán dìde tán dìde tán dìde pé a ní àà àbà àbà àwọn èèyàn máa nífẹ̀ẹ́ ọkùnrin yìí o mo bá àwọn àgbàlagbà sọ̀rọ̀ ní nàìjíríà tí wọ́n sọ pé yé yé yé yé yé ìgbowó wa báyìí o ọlọ́run máa ṣàánú wa máa máa yẹ kankan ṣọmọ wa o ìgbowó máa ní gbogbo wa gbọ́kànlé o ẹ ṣáà mọ̀ báwa ará òdòṣe ti ṣe sọ̀rọ̀ pa àgbọ̀ yorùbá yorùbá tiwa ó kan ó lè orí báyìí ah, Ìgbòho Ìgbòho wa yẹn o wọn lọmọ yẹn ti wà ní àtìmọ́lé Ọlọ́run jọ dìde dìde torí ọmọ yìí o má jẹ́ kí ìyá jọmọ yìí o ìkúnlẹ̀ abiyamọ kí ni mo try láti sọ ni pé ó ṣò pé people love him bẹ́ẹ̀ ni so àwọn èèyàn á dẹ̀ lè máa sọ̀rọ̀ ẹ kẹ Yorùbá ò ṣe ń jà fún ṣùgbọ́n Yorùbá ò ṣe ń jà fún àwọn kan dìde láti láti Nàìjíríà wọ́n lọ jòkó síbẹ̀. Si wọ́n lọ jòkó síbẹ̀ so ẹ̀yin ọba wa àwọn ọba wa náà lọ́hùn-ún mo tiẹ̀ sọ pé mo máa ṣe fídíò lórí tiwọn tí mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ wọn ó kàn jẹ́ pé ilé ìta ń sọ láàárọ̀ yìí kì í ṣe lórí àwọn bàbá yẹn bọ̀ á dúpẹ́ lórí ọwọ́ àwọn bàbá wa ọba wa lọ́hùn náà fún ìgbésẹ̀ tí wọ́n gbé mo kàn fẹ́ fún wa ní word of encouragement ní àárọ̀ yìí ni so nǹkan tí mo wá fẹ́ sọ fún wa ni pé lórí ọ̀rọ̀ bàbá Ìgbòho àti situation tó sì wá ń sìn ẹ̀hẹ́n bí nǹkan tí mo ti sọ lẹ́ẹ̀kan tó bá yẹ pé ẹ̀sùn méjì tán fi kàn án sí tó bá yẹ kó fẹ́ẹ́ dà lúrú ǹjẹ́ ó yẹ kó wọ pléènì kó máa lọ sí Germany kò ní wọ plane kó máa lọ Germany ó yẹ kó dúró sí ìlú yẹn ni kó organize rally kó máa da gbogbo ẹ̀rú kò ṣeé ìgbà tí wọ́n lọ sọ́dọ̀ alákẹ́tù tán eh, lọ gba ìwúre lọ́dọ̀ àwọn òyìnbó wọn ò sọ bẹ́ẹ̀ wọ́n kàn ní kán fi kán fi kán fi kán fi kán fi kán ṣèwúre fáwọn lórí nǹkan tí àwọn fẹ́ ṣe ní nàìjíríà yí pé kí a dá dúró wọn ọ̀dẹ̀ sọ pé káwọn tó wà lọ́run kan fún Republic of Benin wọn ò ní kan fún wọn ní quick notice so bàbá kò dá wàhálà ńlẹ̀ then number two tó bá jẹ́ pé wàhálà ni bàbá fẹ́ dá ńlẹ̀ ní Nàìjíríà gbogbo <laughs> mo kí gbogbo ẹ jọ so kini broadcast yẹn ló ń ṣe bákan so tó bá yẹ kó bàbá fẹ́ dá wàhálà ńlẹ̀ nàìjíríà ni ó yẹ kí gbogbo àwọn boys bàbá ó yẹ kí wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà látijọ́ yìí ó yẹ káwọn OPC kan ti bẹ̀rẹ̀ wàhálà a ò dá wàhálà lẹ̀ awareness là ń create pa fẹ́ lọ tàbá dẹ̀ fẹ́ lọ a ní láti create awareness fáwọn èèyàn kán lè mọ̀ pé a fẹ́ lọ torí tàbá fẹ́ ṣe referendum ṣèbí nǹkan tẹ̀yàn bá gbọ́ òun ló máa ṣiṣẹ́ lé lórí so ìyẹn bẹ́ẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa ká má ẹ má jẹ́ ká banújẹ́ jù ẹ jẹ́ ká má fi àdúrà ràn wọ́n lọ́wọ́ níbi tí wọ́n wà kọ́lọ́n kó mú wọn kó mú wọn kó mú wọn kan jagun borí mo sọ nǹkan kan ta ni mo ń bá sọ̀rọ̀ mo ní ìgbà tí gbogbo tí gbogbo ẹni tó bá ti pè mí tó bá ti sọ̀rọ̀ mo ní christian yorùbá ẹ kàn máa ń sọ̀rọ̀ ni ṣùgbọ́n ẹ nígbàgbọ́ mo ní gbogbo wa la máa ń kọrin ní ṣọ́ọ̀ṣì pé mo mọ̀ọ́rọ̀ rẹ pa wọn ajogun gbàlà wọn kò lè ṣàìkọjá láàrin wàhálà mú tàdé máa máa kọ́ tá a máa máa jó ní church wọn kò lè ṣàìkọjá láàrin wàhálà mo ní so ó yẹ ká expect pé a lè expect pé à ń plan nǹkan tó dáa kí àwọn ọ̀tá kọ́ máa fẹ́jú ẹni tó bá ń ṣe plan nǹkan tí ò dáa nǹkan tí ò nítumọ̀ kò sẹ́ni tó máa disturb ẹ bọ òmìnira là ń pè é dẹ̀ rò pé ó easy bẹ́ẹ̀ kò sígbà tí wọn ò ní gbé ọwọ́ ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọn ò rí bàbá Ìgbòho pa lọ́jọ́ yẹn ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tá a wà yìí náà torí pé mo sọ kinní kan mo ní òkè àwọn èèyàn wa tó wà lọ́hùn yẹn táwa gan òrán tí wọ́n pa lọ́mọ ìyá ọ̀rọ̀ Ìgbòho sí ó tún ti so wá papọ̀ padà gbogbo nǹkan láyé yìí sábàbí ni a dẹ̀ nígbàgbọ́ pé ibi tó wà yẹn náà níbi bàtà bá dé yìí ó máa yọ nítorí pé olóòótọ́ ni kò ní kú sípò ìkà olóòótọ́ kò ní kú sípò ìkà bẹ́ẹ̀ ni so bàbá náà tún wà nínú personal lesson personal school báyìí ó wà ó ń ṣe lesson lọ́wọ́ is learning ọlọ́run prepare fún ibi gíga and there is tọ́lọ́run bá mú yàn lọ síbi gíga stage kan Ìgbòho Mọdákẹ́kẹ́ nìyẹn Ìgbòho Nàìjíríà ó ti di Ìgbòho worldwide nísìn ó ti di Ìgbòho worldwide Ìgbòho worldwide ló fà á tí ọmọ ọmọ Yorùbá tó wà ní tó wà ní eh, eh, tó wà ní Brazil tó fi tó tó tí ò lè jẹun èyí tó wà l'Amẹ́ríkà ò lè jẹun èyí tó wà London ò lè jẹun àwọn tó wà nílé náà àwọn tó ń tọ̀ sára àwọn tó yàgbẹ́ sára wà bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ẹnìkan ṣoṣo so ẹ jẹ́ kí gbogbo wa náà ẹ má jẹ́ ká dákẹ́ àdúrà ẹ jẹ́ kí a máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ ah thank you so much ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó bá yẹ ká máa ṣe fún wọn ẹ máa ṣe so títí ọlọ́run á fi yọ wọn pátápátá ẹ jẹ́ ká máa ṣe bí orin tí bàbá bàbá Òjó Adé ló kọ orin yẹn ó ní sátánì ó sinmi ó ní gbàgbọ́ ń sinmi a ó ní gbàgbọ́ ò ẹ̀dí àmúre ọ̀tá wa bẹ́ẹ̀ kò sinmi mo fẹ́ mo orin yẹn mo fẹ́ fi sọ pé sátánì kò sinmi satan kò satan just mi ọ̀tá an adversary kò ń kì í ṣèṣù láàdú bàbá wa torí mo ti rí pásítọ̀ kan tó kọ sórí Facebook mo lára èyí tẹ̀ ń kó bá wa rèé ó ní èṣù ti tẹ́ lórí Ìgbòho èṣù máa ń gba àwa ni èṣù ò lè tẹ́ lórí Ìgbòho èṣù máa gba ògo ni torí pé èṣù bàbá ńlá wa kò lè kò lè máa plan nǹkan èṣù gbọ́n wà lára àwọn tó nílẹ̀ so báwo lèṣù máa wá ṣe play pé kí wọ́n ba iṣẹ́ ọwọ́ tèun jẹ́ torí ara gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yà wá àwọn tó jẹ́ ọmọ èṣù wà nù wa tó jẹ́ pé èṣù ni bàbá wọn gangan so èṣù wa wá á dẹ̀ rò níbi tó wà pé kọ́ ba iṣẹ́ ọwọ́ òun jẹ́ torí pé àwọn òyìnbó dé wọ́n sọ fún wa pé ká sọ àwọn baba ńlá wa di ọ̀tá títí wa àwọn ló nílẹ̀ tá à ń jà fún o àwọn ló nílẹ̀ tá à ń jà fún o but yet a lo common sense wa a pàpà àwọn míì tó yẹ pé orí wọn ò pé ẹ má bínú fún èdè tí mo lò yìí ẹ pàpà sì ń bú àwọn alálẹ̀ ẹ pàpà kì í bú àwọn alálẹ̀ kí ni reason tẹ́ ṣe máa bú àwọn alálẹ̀ nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí kí ni reason gbogbo àwọn mo sorry gan mi ò against the bible mi dey against Quran but all the heroes èwo ni títí wá bẹ̀ èwo la ancestor tiẹ̀ ń bẹ̀ èwo ni ancestor ẹ why don't you go back to your root kò mọ májẹ̀mú tó so ìwọ àtẹlẹ́dàá ẹ pọ̀ why must you be claiming covenant of another race to your own life is there any sense in it it's just like now kí n máa claim covenant ah she máa claim covenant àwọn chinese torí pé kọ́ọ̀bù chinese ò kó wa lẹ́rú tí bá wá sí ibà yìí sì tí mo wá sọ pé buddha ló máa gbà wá gbogbo yẹn máa ṣépè fún mi wá lórí mi ò pé and the reason is because wọn ò fún wa lẹ́sìn buddha pọ̀ tó bá jẹ́ pé sin buddha náà fún wa àbí krishna gbogbo wa pátápátá ẹ ṣe jàre ẹ máa bá mi show love and like gbogbo wa ń sìn náà buddha la máa máa sọ so it will just be like the same thing so it's, it's total rubbish a wà nínú ìṣòro ó yẹ kẹ́ ẹ sọ pé ẹ̀yin ẹlẹ́dàá bàbá wa o ẹ̀yin tẹ́ nílẹ̀ o ẹ dìde ẹ tún sì ń bú àwọn bàbá ńlá yín náà you are still creating more problem for us problem tó òyìnbó create fún Africa nìyẹn tí Africa ò ṣe ní ìlọsíwájú Africa is the most rich continent in the world tó ń jìyà torí pé àwọn ìran Africa wọ́n di ìran míì wọn ò respect alálẹ̀ wọn gbogbo nǹkan tí baba láwọn òyìnbó ṣe genocide tán ṣe wọ́n celebrate baba wọn as hero but ẹ̀yin àfi kẹ́ máa bú àwọn baba ńlá yín ṣá kẹ́ máa fi èpè sórí ìran ẹ̀yin àwọn pásítọ̀ yes because mo rí i tó tún sọ pé àwọn ọláwọn baba ńlá ẹ tẹ́ lórí ilẹ̀ tí wọ́n tẹ̀dó ọlọ́run ò kí ń dalẹ̀ yes ọlọ́run ò kí ń dalẹ̀ gbogbo wa la máa ń kọrin covenant keeping God there is no one like you I am that I am there is ṣé ẹ̀rọ pọ́lọ́hún máa ń dalẹ̀ ni tọ́lọ́dúnmarè bá bá Ọbàtálá ó bá Ọbàtálá mulẹ̀ á wá dalẹ̀ torí yín àbẹ̀rù pé covenant o those all those uh, fake fake uh, illusional uh, faith tán fún wa kò lè help situation nǹkan tó sọ wá di nǹkan tá a dà nìyẹn náà. is the illusional faith that we have that turn us to what we are, and most of these pastors ẹ bá máa fún àwọn èèyàn ní illusional faith wẹ́pẹ́ ẹ̀yin gan fúnra yín you cannot practice it you guys don't practice it why ìtẹ̀ ṣe ń lo security why ìtọ́pọ̀lọpọ̀ yín ṣe ń lo security bọ́ ẹ máa fáwọn èèyàn ní assurance àwọn àwọn mugun náà wọ́n á máa sọ pé ho ho ho ṣìkàrà bàbàbà bàbà and look at the the wọ́n lè tó fẹ́ dáṣọ fún yàn tọrùn ẹ̀ náà wò ẹni tó jẹ́ pé nínú ilé ẹ̀ security ló wà ń bẹ̀ ó ń lọ ọlọ́pàá ń ṣọ́ ó ṣe gbogbo ẹ̀ bóyá nǹkan tó so sára gan bóyá bullet proof ni ó dẹ̀ fún wọn ní illusional faith láti máa láti máa mess up a wà nínú crisis ẹ̀ tó ṣe ń ṣẹ́pẹ̀ fáwọn baba ńlá how did your forefather lead you to to this you never follow their way ẹ jẹ́ máa bá mi show reaction mo bẹ̀ yín ẹni tó bá fẹ́ kí show yìí stay ẹ máa bá mi show reaction ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ má jẹ́ kó sú yín ẹ má bá mi show love and like bàbá ńlá yín ojú ọ̀nà tó ń fi yín sí ìjẹ́ ẹ tẹ̀lé bíbélì sọ pé ọmọ mi má ṣe gbàgbé òfin mi ṣùgbọ́n jẹ́ kí àyà rẹ kí ó pa òfin mi rán ṣó sọ pé ọmọ ọlọ́mọ má ṣe gbàgbé òfin mi ni dìdí ṣe ọmọ ọlọ́mọ so tí solomon bá sọ pé tó bá yẹ pé solomon lọ ló kọ nínú ìwé òwe pé ọmọ mi má ṣe gbàgbé òfin mi are you solomon children ṣọmọ solomon ni yí ni tó bá tiẹ̀ ṣì wá lọ́nà we should be this is the time to think tí ń gbà tí ń kì í sí tí bàbá ńlá àwọn ibo bá sọ fún ọmọ ibo pé ọmọ mi má ṣe gbàgbé òfin mi o jẹ́ kí àyà rẹ kó pa òfin mi mọ́ o kẹ́mi wá máa claim ẹ̀ pé ọmọ mi o bó mo ti di ibo why tẹ̀ ṣe claim pé ẹ jẹ́ ibo by by spirit why tẹ́ ẹ ṣe di spiritual Ibo? àbí tẹ́ ẹ ṣe di spiritual Ashanti ẹ ṣe di spiritual China àbí tẹ́ ẹ ṣe di spiritual Chinese ẹ ń create more problem fún wa yes you are creating more problem ẹ má dẹ ẹ má epo ní moru ẹ má fi ti yín kó bá olóyè Sunday Igboho because àwọn baba ńlá wa kọ́ ló ń bá olóyè Sunday Igboho àwọn kọ́ ló ń bá olóyè Sunday Igboho àwọn kọ́ ló fọ olóyè Sunday Igboho sínú problem ẹ má bú àwọn ancestor wa mọ́ ìgbà tá a tí àwọn baba ńlá wa tí wọ́n tẹ̀lé ìlànà àwọn baba ńlá wọn kí ṣe ṣe àwọn ọ̀tá ṣé wọ́n lè ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí ni àwa ṣe ìkéré tó ń sọ pé ìṣẹ̀ṣe ti bàjẹ́ nígbà náà tó téèyàn bá lọ sóko tó bá jí nǹkan kan ó máa ó máa ó máa hàǹkì sóko ni ṣèbí ìgbà tí gbogbo wa sọ pé kí covenant àwọn òyìnbó kó wá take over ilẹ̀ wa ṣèbọ́n ló lead wa sí gbogbo wàhálà tá a wà yìí yet ẹ̀yin pastor ẹ̀ sì ń ṣe multitude ẹ̀ ń ṣe multitude ẹ̀ ń ṣì wọ́n ẹ̀ ń ṣì wọ́n lọ́nà bí bible sọ pé bible sọ pé woe unto the shepherd àwa òun ṣe ṣíìpù o i just use it as an illustration mi ò ṣàgùtàn ọmọ lèmi ó ní wò ègbé ni fún ẹ̀yin olùṣọ́ àgùntàn tí ẹ̀ ń darí àwọn àgùntàn lọ sínú you lead them astray because you give them illusional faith you take people from reality ẹ ẹ ẹ ń ṣì wá lọ́nà a wà nínú problem ẹ tún ṣì ń sọ nonsense tí o tí o make sense mo wo many shows mo kàn ń wò pé kí ló wrong pẹ̀lú àwọn people yìí what is wrong with them in this situation ẹ Papa tí learn ẹ sì dúró nínú blind faith nínú nínú ìdè afọ́jú ó ń fi ọ̀nà afọ́jú táfọ́jú bá ń fọ̀nà afọ́jú kí náà máa ṣe ẹ kó sí kòtò ni ẹ bá kó sí kòtò ni now so nínú ìṣòro tá a wà ẹ̀tún sọ ẹ̀tún sọ rádaràda ẹ jẹ́ ká reset brain wa let's reset our brain nígbà tó bá sọ pé a fẹ́ gba ilẹ̀ àníwọ̀n ogun káwa mọ́lé aláfẹ́ gbòmìnira àwọn tó tẹlẹ̀ dó à ń bú wọn ẹ̀rọ pọ́ lọ́hùn máa dáhùn ni ọlọ́run ò ní dá yín lóhùn mi ṣépè yes bàbá bàbá mi kọ́lé sìn ok agba tẹ́nàntì sílé yẹn tẹ́nàntì yẹn ó wá ó wá ó wá di láńdọ̀dù mọ́ wa lórí nínú ilé yẹn àwa la fẹ́ gbanú ilé yẹn mo wá ń gbé bàbá yẹn ṣépè ọlọ́run á dẹ̀ dá mi lóhùn no yes ilé bàbá bàbá mi kí n lọ́bẹ̀ ń sin àgbà tẹ́nàntì sílẹ̀ lálọ́ọ̀dì wá di lálọ́ọ̀dì wa lórí àwa la fẹ́ gba afẹ́ gba aláfẹ́ afẹ́ gbọ̀ mí dúra padà mo tún wá ń ṣépè fún bàbá tó nílé mò ń bu ọlọ́run dẹ̀ máa gbọ́ báwo lọ́lọ́run ṣe máa gbọ́ ọlọ́run ò lè gbọ́ so ẹ̀yin pásítọ̀ ẹ reset brain yín reset your brain please mo sọ́ọ̀rì ẹ má bínú pé mo kì í ṣe nǹkan tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ni wọ́n ẹ reset ọpọlọ yín now ẹ reset ọpọlọ yín gbogbo àwọn heroes tán fún wa wọn ń ṣe assessor wa they are not when you read your history you don't have part in their history you don't have part in it you are only you you practice their religion and you now support them ẹ ẹ send owó láti bá wọn túlù wọn ṣe ni nothing more that is the brainwashing kò síjọ́ tó fẹ́ pín tan ajá tó máa kan lè mọ́mù bọ́n ṣe bá ń sọ ọ́nlẹ̀ Yorùbá nìyẹn kò síjọ́ tó fẹ́ pín tan ajá tó fẹ́ kan lè mọ́mù gbogbo faith yín ẹ lọ síbẹ̀ kẹ́ lọ claim citizenship tẹ bá tẹ bá overstay bóyá wọn ò ní deport yín padà sí nàìjíríà spiritual faith yes you are a spiritual citizen of Israel lọ bẹ kó overstay tó bá ní deport ẹ padà dẹ̀ tó bá ń contest ńbẹ̀ bóyá wọn máa pick ẹ̀ kó fẹ́ ṣe president bọ ilẹ̀ bàbá yẹn ilẹ̀ tọ́bàtálá àtọ̀rúnmìlà tí gbogbo wọn tẹ̀dó yẹn ibẹ̀ lẹ́sìn máa máa jà tẹ́tí fẹ́ para yín pé ẹ fẹ́ jọba yes o fẹ́ jọba ńbẹ̀ o fẹ́ jẹ ọba olórí tẹ́ o fẹ́ di governor o fẹ́ di senator o fẹ́ di councillor àwọn bàbá yẹn dẹ̀ rí lẹ́ẹ̀ máa fi lẹ́ẹ̀ tó máa fi ṣe yẹ̀yẹ́ lẹ́ẹ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò make sense you are misleading people ẹ̀ ń mislead àwọn èèyàn mo sorry gan this is not where I wanted to go this morning but ẹ̀ ń mislead wa you mislead us and enough is enough stop misleading us àjọ wọn wọn ní táládì ò bá sí nílé ọmọ ẹni ní ìṣojú ẹni we are the àwa ni rúmọlẹ̀ yes. I, I am Irúnmọlẹ̀ you are Irúnmọlẹ̀ àwa ni àwa ni representative fún àwa la dúró without them without them who are we tó bá ń sọ pé ìran káàárọ̀ see láì sí àwọn ancestor who are we ìbáwù yìí kẹ nísìnyí nígbà tí mo tó mo ṣe sàmì Helen ní orúkọ òyìnbó mi ẹni tó bá máa jẹ́ ìbáwù ẹ kó máa jẹ́ Mr George o ò lè jọ òyìnbó and the moment again tó bá tó wà ló fẹ́ máa hùwà òyìnbó ní ilẹ̀ káàárọ̀ àjíire wọ́n máa hùwà ẹbí ẹni tó rí òpé bá ṣe wàá lo òyìnbó yìí gan ta bá rí èèyàn tó ń sọ òyìnbó jù tó ń ṣe àwọn èèyàn máa ń wò pé orí ẹ̀ òpé ni kí ni reason ni pé torípa jẹ́ èèyàn dúdú torípa jẹ́ Yorùbá ni now that is the reason that is the reason that's why i said wọ́n ní yorùbá ní culture mo sọ fábúrò mi lórí fóònù mo ní a ò culture mọ́ don't tell me you have culture ọmọ tó dúró sí orí púpì tó ń bú baba ńlá ẹ̀ ọmọ tó ń baba tiẹ̀ baba kékeré ló ń pọ́nlé baba tó dàgbà baba tó jù o ò ní regard fún o wá ló ní culture téèyàn kan bá wá sọ̀rọ̀ sí àwọn pásítọ̀ ẹ ló rí rùdù sí pásítọ̀ pásítọ̀ tó ń rùdù sí baba ńlá ẹ̀ ẹ wá ní kán má rùdù sí kí ló dé tí wọ́n lè rùdù sí òun tó ń fi baba ńlá ti ẹ̀ṣẹ̀ sí tó ń kọ yín láti máa rí àwọn baba ńlá yín ṣẹ̀ sí yẹn kọ́ máa praise yẹn ṣùgbọ́n baba ńlá yẹn deserve ẹ̀ sí kí ni àwọn baba yẹn ṣe fún yín what did they do you never follow their ways you never follow their ways so why are you blaming them for your own rebellion why are you blaming them for your rebellion you rebel kódà bible sọ pé rebellion is a sin of witchcraft you guys are rebellious a rebel and you you are justifying your rebellion with the book that your slave master gave you àwọn tó kọ yín lẹ́rú ló fún yín níwèé náà òun lè fi justify rebellion yín so kí ìjẹ́ lẹ fi ń justify nǹkan táwọn bàbá ńlá yín fi sílẹ̀ fún yín ǹjẹ́ ẹ ṣe kà á kẹ ẹ wò pé báwo kí ló wà ń bẹ̀ báwo ni báwo ni báwo ni báwo ni kẹ ẹ two plus two two plus two two plus two two plus two two plus two two even nínú báyìbù wọn làwọn ọmọ Israel wọn ni wọn kọ ẹ̀yìn sí àwọn bàbá ńlá wọn wọn ní ìyà jẹ wọn so ẹ̀yin rò pé tẹ bá wá kẹ̀yìn sí àwọn bàbá ńlá tí iná ìyà ò ní jẹ yín ẹ̀yin rò pé tẹ̀yin bá kẹ̀yìn sí àwọn bàbá ńlá tí ìyà ò ní jẹ yín ni ìyà jẹ nǹkan tó ń kó ìyà jẹ wá nìyẹn náà that's why we are suffering ìdí tá a ṣe ń jìyà nìyẹn ẹ jẹ́ ká reset brain wa we are in a critical situation kẹtù máa jẹ kẹkọọ máa kẹtù máa make utterance tó máa máa kó bá wa mọ tó máa máa jẹ́ káwọn alálẹ̀ bínú àwọn tó jẹ́ pé àwọn tó yẹ kó dìde fún wa ẹ̀ tún máa máa grieve wọn ẹ jọ enough is enough enough is enough. so ẹ má bínú jàre ní ìmọ̀ level tí mo wọ̀ mí ti expect level tí mo fẹ́ tí mo lọ ibot ó wá bẹ́ẹ̀ ni so kí ni mo ń try láti sọ ni pé then lórí bàbá wa Koiki Media ṣe é rí mo kàn máa ń sọ nǹkan kan fáwọn èèyàn this is another problem ta ni when you quote people out of context ẹ quote èèyàn out of context ẹ mọ nǹkan tó precede ọ̀rọ̀ tó sọ ẹ ò mọ nǹkan tó sọ lẹ́yìn ọ̀rọ̀ tó sọ you only cut him out of context ọ̀pọ̀lọpọ̀ yín rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò ẹ bẹ̀rẹ̀ sí ní gbé kó ìkí ṣépè ẹ̀ ń ṣépè fún tó bá ẹ mọ̀ pé tó bá jẹ́ pé orí òótọ́ ni kó ìkí wà gbogbo èpè tẹ́ bá ṣẹ́ orí yín ló máa padà sí ṣá ṣẹ́yìn gbà bẹ́ẹ̀ torí báìbù kan sọ pé ẹ wádìí ohun gbogbo kẹ́ẹ̀dì èyí tí ń ṣe òtítọ́ mú ó ní ẹ wádìí ohun gbogbo ó ní wádìí ohun gbogbo kẹ́ẹ̀dì èyí tí ń ṣe òtítọ́ mú so because that voice message tí Koiki sọ pé we are in a critical stage now we are in a critical stage now téèyàn bá sọ pé we are in a critical stage ẹ rí i pé ó ń try láti sọ fáwọn èèyàn pé nǹkan tó wà ńlẹ̀ ìsìn ó le ju bá a ṣe ń rò ó lọ nǹkan tí Koiki mean nìyẹn nǹkan tó wà ńlẹ̀ ńsìn tẹ́ ẹ̀ bá gbóyìnbó dáadáa ẹ lọ chẹ́ẹ̀kì mí ní critical nínú dictionary nǹkan tó wà ńlẹ̀ ńsìn ó le ju bí a ṣe ń rò lọ because wọ́n ti carry rumor káàkiri pé wọ́n ti release bàbá inú everybody ti ń dùn so ìgbà tí Koiki gbọ́ information pé ọ̀tọ̀ ni nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ ni ìgbà yẹn ni Koiki release information ẹ̀ fún àwọn tó yẹ kó release ẹ̀ fún àwọn tó yẹ kó release ẹ̀ fún ló láti release ẹ̀ fún pé and we are now in a critical stage pé nǹkan tó wà lẹ́yìn sìn ó lé o situation báyìí náà sọ pé bàbá wa situation báyìí ni bàbá wa ó dẹ̀ bú sẹ́kún ó ní <laughs> tí bá ṣe <laughs> ní orí ní voice message tẹ́ bá play ó máa dàbẹ́ ni pé mò ń ni. yẹ́n mo ti rí àwọn èèyàn tó fóònù mi tó sọ fún mi pé Kóìkì ló wà nídìí Ìgbòho ló wà nídìí ọ̀rọ̀ ẹ̀ mi ò wá sórí social media láti wá gbèjà Koiki téèyàn bá sọ tí bá ṣe báyìí pé <laughs> we are in a critical stage we are in a critical stage now situation báyìí ni bàbá Ìgbòho wà ní orí so ní níbi tán wà <laughs> tí n bá sọ bẹ́ẹ̀ tí n bá máa play voice message yẹn fún yín sí ó máa dàbí ẹni pé mò ń rẹ́rìn ni I'm playing it now I'm playing the voice message kí ló ṣẹlẹ̀. I just I, I I repeated it now. only. we are in a critical stage we are in a critical stage now situation by ni bàbá ìgbòho wà ní oríṣiríṣi ní níbi tán wà. <laughs> tí bá sọ bẹ́ẹ̀ tí bá máa play voice message yẹn fún yín sìn ó máa dàbí ẹni pé mò ń rẹ́rìn ni. no nígbà tí mo play voice message yẹn sì kí ló jọ ṣẹ́kọ̀ dàbí ẹni pé mo ń rẹ́rìn báwo ni mo ṣe ṣe ń gbà tí mò ń sọ̀rọ̀ báwo ni mo ṣe ṣe ń gbà tí mò ń sọ̀rọ̀ we are in a critical stage now ah kì í ṣe mọ́ ṣe sọ pé bàbá ṣe wà ló ṣe wà o <laughs> no. ó ní critical stage now kì ṣe bọ́n ṣe sọ pé bàbá ṣe wà ló ṣe wà o. so téèyàn bá release voice message jáde kí náà máa sọ wọn ni mo mọ̀ kìgbó. no i just demonstrated it for you people now to see what happened to Koiki tó tẹ́bi bá release ìfọ́ tí ẹ̀nà tí ò rí tí ò sí níbẹ̀ tí ó bá release voice message mi jáde what will they say wọ́n á ní mo mock Ìgbòho ni now they will say i'm mocking him yes òun ni mo play yìí and I've. critical stage náà ah kì í ṣe bó ṣe sọ pé bàbá ṣe wà ló ṣe wà o. <laughs> how does it sound how does it sound it sound as I was mocking him and I wasn't mocking him so and the the the voice message mistakenly went out and people time it because already kírú eléyìí tó ṣẹlẹ̀ gbogbo yín lẹ ti ń gbà lẹ ti ń sọ pé kíkọ́ ìkí àti Ìgbòho jà it has been that thing has been on for like two three months before so wá dàbí ọ̀rọ̀ pé ẹni tó fẹ́ sun tó fẹ́ sun jẹ tó fi po rárá ni so many shows have gone online before Koiki ni problem ẹ kìnnì kan kìnnì kan kìnnì kan so now use this opportunity to to nail him but tó bá jẹ́ pé Koiki tó bá jẹ́ pé Koiki ò kò mọ́ọ̀kì Ìgbòho tí gbogbo yín ṣépè fún gbogbo èpè tẹ̀ ń ṣẹ́ orí yín ló máa padà sí yẹ́ ètò ọlọ́ọ̀tọ́ lọ́lọ́run yes wọ́n ní ọba ọlọ́run kì í ọba ò kì í ti ọlọ́run ò kì í ti ìkà lẹ́yìn ọlọ́run ò tí kà lẹ́yìn ó ní mo ṣó yẹn fún yín sí ẹ̀yin náà ẹ ṣe sórí fóònù yín kẹṣe <laughs> kẹṣe <laughs> kẹwo bó ṣe máa rí it will sound as if you are laughing and the guy wasn't mocking him he wasn't mocking him he was trying to reorganize people again pé let's let's let's take another step now kò rí bí ìtàn tí wọ́n sọ fún wa òun gbogbo nǹkan tí wọ́n sọ òpó ti lọ ó ti travel o it wasn't like that òun náà máa ń pè ní quoting scripture sometimes we do it in church pastor tó bá fẹ́ tó bá fẹ́ gba yín they will not tell you Matthew fifteen one one quote in verse twelve wọn ò ní sọ verse thirteen fourteen they will only quote that that uh, that uh, that uh, that uh, that uh, that verse the only verse that uh, the only verse tí wọ́n nídìí ń gbà yẹn ibi tí apostle paul sọ pé the lord shall supply your rich according to his needs and glory yẹn wọn ò ní wọn ò ní wọn ò ní wọn ò ní show wọn ò ní sọ nǹkan tí ó precede nǹkan tí paul sọ wọn ò ní sọ nǹkan tí ó wà lẹ́yìn nǹkan tí paul sọ but they will only use that verse to tell you that you have to pay money i've watched a pastor who was using parable of the sower láti sọ pé ó ní báwọn èèyàn bá ṣe dáwó sí bẹ́ẹ̀ náà ṣe máa máa rí blessing sí. Si the more you sow the more you reap and parable of the sower never talk about money parable of the sower ń sọ pé tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ àwọn kan wà tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn ó máa yídi ó máa yídi positive ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ ń sìn ẹlòmíì ọ̀rọ̀ yẹn máa change ẹ̀ hundred percent ẹlòmíì ọ̀rọ̀ yẹn máa change ẹ̀ fifty sixty percent ẹlòmíì ọ̀rọ̀ yẹn máa change ẹ̀ thirty percent ìtumọ̀ parable of tiwa nìyẹn ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ ó máa gbọ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn máa ṣiṣẹ́ lákàn ẹ̀ but immediately after ọ̀rọ̀ yẹn o lè má lò ju ọ̀sẹ̀ kan lọ́kàn ẹ̀ ẹ̀gbọ́n kí ni pásítọ̀ yẹn sọ kò mí pé kò mí kò mí pé mm, preaching kò mí pé ní church ọ̀rọ̀ tó lè change life èèyàn wípé kò ń ṣe gbogbo èèyàn tó bá gbọ́ ọ̀rọ̀ ló máa ń mu lò nǹkan tí parable of the sower ń sọ nìyẹn ẹlòmíì máa gbọ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn máa transform ẹ̀ finally àwọn yẹn ní ti hundred percent ẹlòmíì ọ̀rọ̀ yẹn máa transform ẹ̀ halfway but yet I've, I've had it in Nigeria tán sọ pé ká máa dáwó pé bẹ́ẹ̀ bá ṣe dáwó sí tó bá dá twenty pound ẹni tó bá dá twenty naira ẹlòmíì ó máa gain forty naira ẹlòmíì kò dẹ̀ ní kankan ṣe pẹ̀lú offering is just talking about how the world change your life bí ọ̀rọ̀ ṣe máa change life èèyàn ni torí mi mo ka bible dáadáa mo dẹ̀ study bible that's why tí mo fi lè mo fi lè mo fi lè if quran ni mi ò mọ̀ mi ò mọ̀ quran tó wáyé pé wọ́n bí mi sí islam ni màá lè máa sọ̀rọ̀ nípa quran i don't know anything about islam so kí ni mo fẹ́ máa sọ nípa nǹkan tí mi ò mọ̀ mi ò lè máa sọ nǹkan tí mi ò mọ̀ náà so ìbá sọ pé pásítọ̀ ni mo máa ń sọ mi ò lè sọ mi ò mi ò jẹ́ mi ò jẹ́ muslim rí mo láwọn fámìlì muslim gbà tí mo kéré mo yájú mo ní mo fẹ́ kọ́ alif bá a tọ̀ bọ́ mi ò kọ́ so mi ò mọ̀ mo ra koran gan mo rà á pé mo tiẹ̀ fẹ́ kà á kò kò torí pé ẹ mọ̀ pé nǹkan téèyàn bá ti mọ̀ láti kékeré téèyàn bá ti use mọ̀ láti kékeré mi ò ká gan pé mo tiẹ̀ fẹ́ ka koran mo fẹ́ kà i want to know torí mo káwọn àwọn tó bá jẹ àwọn scholars kò sí ìwé tán kà mo ní mo fẹ́ kà but mi ò tiẹ̀ kà ju pé kí n kàn sáré wá story so nǹkan tí n bá dẹ̀ mọ̀ ń pẹ́ ẹ lè expect mi kí n máa sọ̀rọ̀ nǹkan tí mi mọ̀ bọ̀ eléyìí tí mo mọ̀ dáadáa ibẹ̀ ni mo ti lè wá bible verse fún yín pé irú nǹkan bíbélì yìí sọ báyìí báyìí so for now Nelly Koiki and using a word tí ẹ̀yin ò mọ̀ ẹ mọ nǹkan tó tí Koiki kọ́kọ́ sọ ẹ mọ ọ̀rọ̀ tó sọ ẹ mọ nǹkan tó sọ lẹ́yìn ẹ ẹ dẹ̀ mọ ìgbésẹ̀ tó gbé láti sọ bẹ́ẹ̀ ẹ jẹ̀bi mo sọ́ọ̀rì gan yes because bíbélì bíbélì náà sọ pé yára láti gbọ́ lọ́ra láti fèsì lọ́ra láti bínú ẹni láti ẹni tí ò bá mọ̀ dí ọ̀rọ̀ ìgbà míì wọ́n ṣe pé agbájú ẹnu ẹnìkan dáre wọ́n ní àgbà òṣìkà ni so tẹ bá kàn gbọ́ ẹjọ́ ẹnìkan tẹ dẹ̀rẹ̀ sí ní dá ẹ̀bi náà àgbà òṣìkà níyìn àgbà òṣìkà níyí because tẹ bá ẹni láti wádìí ẹ wádìí fínífíní ṣé bó ṣe rí ni ṣé bó ṣe rí ni ṣé bó ṣe rí ni kì gbésẹ̀ wo ni Kóìkì wá gbé lẹ́yìn yẹn èyí mọ̀ gbésẹ̀ tó ṣé gbogbo gbésẹ̀ tí Kóìkì bá ń gbé ló máa wá sórí social media ẹ lórí ọ̀rọ̀ olóyè Ìgbòho mo ti pe àwọn bíi mẹ́wàá kan ṣe à ń ṣe meeting lọ́wọ́ tóun náà dẹ̀ mọ̀ pé láàárín ọ̀tá ni gbogbo wa wà pé láàárín wa náà kò sí bẹ́ẹ̀ ṣe ṣe meeting ọ̀tá kan máa wà group mi ta ti ń gbọ́ lecture lórí ta ti máa ń gbọ́ lecture lórí ọ̀rọ̀ tí Ifá sọ yes ta ti máa ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Olódùmarè tí wọ́n bá fi anything Yorùbá nation mo máa ń sọ pé ẹ gbé kúrò I don't want it there mo máa ń sọ pé rárá rárá ẹ bá mi gbé kúrò fídíò tí mo ń ṣe I don't put it there kí ni reason ni pé mi ò mọ̀ bóyá DSS gan wà ń bẹ̀ I don't know who are there mi ò dẹ̀ fẹ́ anything because gbogbo àwọn tá a bá ń sọ̀rọ̀ lórí social media gbogbo wọn náà monitor náà monitor wa so i don't know who, who and who is there o sọ pé o fẹ́ wá gba ìmọ̀ ni you are there ká máa gba ìmọ̀ lọ but anybody tó bá ti fi anything síbẹ̀ máa sọ pé immediately ẹ yọ kúrò ẹ yọ straight mi ò fẹ́ rí bíbà yìí the only thing tá a wá kọ́ ń bí ni pé knowledge knowledge kí lolódùmarè bá àwọn baba ńlá wa sọ kí ni relationship tó wà láàrin àwọn baba ńlá wa àtolódùmarè báwo ni kí ni elé ọ̀sẹ̀ yìí sìn à ń kọ́ geography là ń kọ́ lọ́sẹ̀ yìí báyìí ǹjẹ́ ifá geography òun là ń kọ́ ní ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ tó kọjá akọ ǹjẹ́ ifá sọ̀rọ̀ nípa ọ̀run méje ayé méje wọ́n dẹ̀ kí ifá tó sọ fún wa bí ọ̀run bílà ti sọ pé àwọn ti ọ̀run yìí sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ ní kí n sọ̀rọ̀ yìí ní because mi ò prepare fún I would have, have played the voice àwọn ti ọ̀run eléyìí sọ̀kalẹ̀ àwọn ti eléyìí sọ̀kalẹ̀ sí ọ̀run keje ìgbà tán máa sọ̀kalẹ̀ náà sọ̀kalẹ̀ sí òde ayé àyè òde àyè òun ni wà ń pè ní ayé lẹ́ni ìgbà tí wọ́n dá ibi tán náà pè ní òde àyè because omi nìkan ló wà ń bí nígbà tán wá da tán dá bíbá ìtàn so ifá òde mọ geography bọ̀ tó mọ ọ̀run méje ifá mọ̀ yàtọ̀ láàrin ilẹ̀ amọ̀ ilẹ̀ ẹdú àkùrọ̀ ifá mọ̀ ẹ̀lùjù ifá mọ̀ igbó ifá mọ ìgbà òjò ifá mọ ìgbà ẹ̀rùn ifá mọ ìgbà ọyẹ́ ifá ò mọ geography kì í ṣọ̀rọ̀ yẹn la wá sọ ní èní ṣùgbọ́n ní gúrùpù yẹn nǹkan táwọn kọ́ ní wíìkì nìyẹn kí ni ifá sọ fún wa nípa geography òun là ń kọ́ téèyàn bá dẹ̀ fi nǹkan tí ò bá kíní yẹn mu mo máa sọ pé ẹ gbé kúrò so àwọn bàbá wa tá a dẹ̀ tọ́lọ́run dẹ̀ ń lò fún wa láti kọ́ wa wọ́n máa wọ́n á dẹ̀ kó tiẹ̀ wọ́n á ní ok ibi tí wọ́n sọ pé ọ̀run méje yẹn báyìí wọ́n ní ọ̀sá méjì ló sọ so wọ́n máa sọ fún wa wọ́n á fún wa ní ẹsẹ̀ yẹn wọ́n á fún wa kódà bàbá wa kan wọ́n kọ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá láì lọ sílé babaláwo you can work it out ẹ̀ẹ́dẹ̀ mọ odù tó bí yín so kíní tí wọ́n dẹ̀ kọ́ wa yẹn bàbá wa kan láti Canada wọ́n dẹ̀ pè mí wọ́n ní pé ìyá ǹjẹ́ wọ́n pé nǹkan tí bàbá yẹn kọ́ wa ipe ó rí bẹ́ẹ̀ ipe nígbà táwọn lọ tẹ̀fá ní gbódù ipe odù tó bí àwọn exactly bí bàbá yẹn ṣe ní ká calculate yẹn pé nígbà táwọn máa calculate pé òun lodù tó bí àwọn ìyẹn ni àwọn lectures tí àwa ń gbà ìmọ̀ tí ó yẹ ká kọ́ ní school tó yẹ ká kọ́ nílé ìwé tó ń gbà lọ́wọ́ wa wọn ò fún wa ní option àti kọ́ nǹkan táwa ń kọ́ ń bẹ̀ nìyẹn anybody tó bá lè ti fi nǹkan tí ò bá mu bóyá eh, eh, kìnnìkan lọ níbì ni màá sọ fún wọn pé mi ò fẹ́ ẹni tó bá dẹ̀ ti fi nǹkan tí ò tí ò bá nǹkan tá à ń kọ́ ń bẹ̀ mu tí n bá ti wọ́n ni ẹ̀ tí ò gbọ́ mo máa ń yọ kúrò ni because I fẹ́ distraction this is class classroom la wà à ń kọ́ ẹ̀kọ́ ni a fẹ́ kọ́ ìmọ̀ tí wọ́n ti gbà lọ́wọ́ wa ni ìmọ̀ tá a bá dẹ̀ gbà ń bẹ̀ káwa náà ká tún lọ fi help àwọn èèyàn wa kì í ṣe pé ká lọ máa fi gbowó ká lọ máa fi help àwọn èèyàn wa náà káwọn èèyàn wa kí wọ́n bá lè ní knowledge yẹn ẹni tó bá wà níbẹ̀ tó bá láwọn èèyàn forward it to them let them learn ìyẹn lára àwọn nǹkan tí à ń kọ́ ń bẹ̀ so kí ni mo ń try láti sọ ni pé you don't know who is in that group so i don't want anything politics i don't want political things i don't want anything about it anything about Yorùbá nation not in the group we are learning class deliverance of ọpọlọ là ń ṣe ń bẹ deliverance ọpọlọ so taba ti ní resetting brain resetting yẹn ẹhẹn tá a bá délẹ̀ bàbá wa a lè a lè ràn ẹ̀ dáadáa torí lack of brain resetting òun ni ò jẹ́ kí Nàìjíríà grow òmìnira tá a gbà a gbòmìnira paperwork tá a gbòmìnira ọpọlọ and that is purpose of òmìnira ọmọ Oòduà because tá a bá gbòmìnira ọpọlọ náà tá a bá sọ pé a gbòmìnira ọpọlọ tọ́lọ́hun gbalẹ̀ Yorùbá fún wa tá a bọ́ nínú oko ẹrú tá a kúrò ní Nàìjíríà tá a di Yorùbá nation báwo la ṣe fẹ́ ràn ṣé ọpọlọ tí ò pé yẹn náà la fẹ́ fi ràn ní ìlú wa ṣe ọpọlọ tí so no it's true now èèyàn lè fi foreign wisdom ràn ní ilẹ̀ bàbá ẹ̀ kó grow you can't that is why lẹ́ni tó yẹ pé àwọn genius wa they cannot function our genius cannot function we have a lot of genius we have inventors but wọn ò lè function because spiritually wọn ti wà enslaved a ní àwọn inventors gbogbo nǹkan tó ń invent láyé lẹ́ni àwọn èèyàn dúdú náà ló ṣì ń ṣe so kí ló wá dé táwa táwa ńlé ò lè ṣe but why the reason is that mentally ó ti affect wa and that is way out ni pé ká deliver brain wa use the wisdom of your own ancestor gbogbo àwọn tó wà ní group wa ló máa sọ pé ha ha ha in fact ẹlòmíì tó bá join láàrin ọ̀sẹ̀ kan á wò pé ah ani wow ani so so you just learn pé ẹ wo nǹkan táwọn ọ̀hún bì láti kọ́ wa ẹ wo nǹkan táwọn òòṣà ńlá kọ́ wa ẹ wo nǹkan táwọn baba ńlá wa kọ́ wa ẹ̀kọ́ títí wa that is your own knowledge and you cannot be proud of yourself téèyàn ò bá tap into ẹ̀kọ́ títí ẹ̀ ẹ̀kọ́ tí bàbá ńlá tiẹ̀ kọ́ ẹ òun ni o ní láti lò most of gbogbo àwọn bàbá pásítọ̀ wa yẹn rọ́nà pa gbogbo ọlọ́ní knowledge yẹn lábẹ́ but they will never let us know because wọ́n mọ̀ pé tí gbogbo wa bá mọ̀ a máa di òmìnira we will be free kò sí control mọ́ so àwa la máa gbára wa àwa la máa gbára wa so láti parí ọ̀rọ̀ mi my conclusion màá rọ̀ wá ẹ jẹ́ kí gbogbo wa ká máa fi àdúrà ran bàbá Ìgbòho lọ́wọ́ níbi tán wà kọ́lọ́run kó máa bá wa fi àbòbò wọn mo ti sọ mo kọrin yẹn lẹ́ẹ̀kan mo ní gbogbo aláma kan pé mo mọ̀rọ̀ rẹ pa wọn ajogun gbàlà wọn kò lè ṣàì kọjá láàrin wàhálà wọn kò lè ṣàì la gbogbo aláma kọrin yẹn so tọ́ba dẹ̀ gbà pé gbogbo àwọn ajogun ìgbàlà wọn ò lè má kọjá láàrin wàhálà ó yẹ ká rí pé ara tráyà àti bàbá Ìgbòho òun lélẹ̀ ọlọ́run ká dẹ̀ máa gbàdúrà pé kí ọlọ́run kó fún wọn ní okun àti agbára láti borí kí gbogbo wa náà kí a máa support wọn let's say encouraging word to him níbi tán bá wà lọ́hùn bí gbogbo wa ṣe ń support yẹn ẹ jẹ́ kí gbogbo wa máa fún wọn ní support yẹn ẹ jẹ́ kí gbogbo wa máa fún wọn ní support yẹn then ní ti Koiki in my conclusion ti Koiki la rí àmọ́ tẹni tó máa kàn lọ́la that is why mo ṣe sọ pé ẹ jẹ́ ká máa wádìí ohun gbogbo ká tó di èyí tó ń ṣe òtítọ́ mú you cannot just nail somebody kẹ́kọ̀ọ́ conclude pé ó ń ṣe yẹ̀yẹ́ Koiki ò mọ̀ kí gbòó he was crying but ẹ mọ̀ pé ọkùnrin ni Koiki the way tí ọkùnrin ṣe máa the way tó ṣe máa ń sọ̀rọ̀ èyí náà máa ń wo his own way of expression is different from mine but he never mock Igboho and gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣépè fún ẹ lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ because at the end of the day ẹ̀ ń ṣépè fún yọ tí ò ṣẹ̀ tó try láti organize àwọn èèyàn padà pé báyìí ni ká ṣe báyìí ni ká ṣe báyìí ni ká ṣe ẹ dẹ̀ expect pé kó dẹ̀ gbé kó dẹ̀ gbé wá sórí social media pé báyìí náà la nǹkan báyìí là ń ṣe nǹkan báyìí là ń ṣe nǹkan báyìí là ń ṣe nǹkan báyìí là ń ṣe you are trying to nail him and cursing him bà orúkọ ẹ̀ jẹ́ ọlọ́run dúró sẹ́yìn alábòsí o so bí ní sọ́jú báyìí lọ ní àárọ̀ yìí o ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa o ọlọ́run á ọlọ́run adúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa ẹ bá wa ṣí àìtó yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó ẹ bá wa share rẹ̀, ẹ ṣe gan. Oòduà á gbè wa o, àwọn alálẹ̀ á gbè wa o, òmìnira wà yí o, Ọlọ́run á tẹ̀ wá lọ́wọ́ o. Ẹ má jẹ́ a lose ẹ má jẹ́ kí frustrate wa o. A máa lọ lágbára Èdùmàrè, ó dìgbà kan náà.